Ajalo room àjàlórún wíníwíní mìbẹ́ mìbẹ́ máa yàn sá àfífí jèjé ẹ̀fúfú lèjé ìyàwó ọ̀yà o. Shalaya. Ajalaye, Ajalaru, Winnie Winnie, mi be mi be my answer, Afifi GG, Efufu léger, Yawa, Oyao, ashé. Iba. Achalaya, Achalo. àjàláyé àjàlórun wíníwíní. Mi mibe mibe mayansa afifi jeje é fufu léger yawa oya o axé. Ajalaye, Ajalaru, Winnie Winnie, me be me be my answer, Afifi jeje, Efufu leje, Yawa, Oyao, Ashe, Iba. Achalaya, achalorun, àṣàlọ́run wíníwíní. with me. baby, be, mi be, my. Jalo room, lórún wíníwíní mìbẹ be máa be my answer. afífí jẹjẹ ẹfúfú lẹjẹ ìyàwó ọyà ó àṣẹ. Ibaya Ajalaye Ajalaru Winnie Winnie Mibe Mibe Mayansa Afifi Gégé Efufu leje, Yawa Hashem. Ibadah. já